ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إليه تسواج لتفسير سورة يوسف في àti bẹ̀rẹ̀ rẹ̀ ní àná adẹ̀sí àwọn àlàyé oríṣìíṣìí lórí ayà bí mẹ́ta ìfì àjímọ́bẹ̀ àwọn àǹfààní àti àwọn èrìnjẹ́ tá máa jẹ níbẹ̀ ní àwọn àǹfààní àtàwájúdà ẹ̀lẹ́yà wọ́n tó jẹ́ pé ó jẹ́ àwọn àǹfààní ìtìmọ̀ àtàwọn èyí tí nǹkan àmúsọgbọ́n sábùnà mú bí áyà mẹ́ta áyà mẹ́ta ó ní tí ọlọ́n sọ pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alif lam ra a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alif lam أمرا تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين آية متى هنا لا تدعي tí a ṣe àlàyé rẹ̀. A ṣàlàyé pé ṣúra yìí Ọlọ́run bá ó bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú òrùfúlmọ̀kọ̀ọ̀bá àwọn ará fi tó jẹ́lẹ̀ ọkọ̀kan alif àti lam àti ra Allah wa tó bá mọ́ àwọn ọ̀rọ̀ yìí wá àwọn huruful tí ó lè Allah wa nínú kò sẹ́ni ó lè mẹ́sẹ̀jì sọ pé jíìn

èyí tó fi tẹ̀lélé ní pé nílìkà àyà àtúrìkìtà àbìlùmùbì àwọn àyà alkùrán yìí alkùrán wo alkùrán tó yẹ pé ó ń kẹ́ kò sí rújú bẹ́ẹ̀ àwọn àyà rẹ̀ náà kò sí rújú bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ó mọ́lẹ̀ gbòlà ìmọ́lẹ̀ bí ìmọ́lẹ̀ yìí bí oòrùn lọ́sàn gangan bí ó bí ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ oòrùn ti máa ń yọ lọ́sàn tí ma lé òṣùpá tí ma yọ ní ọjọ́ kẹrìnlá ayé alùkùrán àwọn ọ̀rọ̀ alùkùrán alùkùrán nìkan pa ókèlè design lọ ọlọ́ni inna anzalnahu qur'anan arabiyya la'allakum أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون والله يا القرآن وشني أوروري أوروري ọ̀rọ̀ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó wá sọ kalẹ̀ bil arabiyya pẹ̀lú èdè lágbára torí pé lọ́gàtàlá arabiyya afsahul lughat òun ló ń dá ń tọ́jú ló ń dá láhán jù òun ló kẹ́ jù òun ní ìṣúlù jù mí rárá a sọ̀rọ̀ lọ́rọ̀ òun ní èdè tó dáa jùlọ ó wá fi sọ síra tó dáa jùlọ omi sọ̀kalẹ̀ ó fi rán òṣìṣẹ́ tó lóore jùlọ tó jẹ́ ní adùn jùlọ ó fi ránṣẹ́ ìlú tó ti wá ránṣẹ́ òun ló dáa jùlọ lórílẹ̀ àgbáláyé oṣù tó tó wá fi ránṣẹ́ oṣù tó tó sọ alápàdé jùlọ ni òun tó tó wá sọ kalẹ̀ kò sí irú ẹni gbogbo òun ti mẹ́lá nítorí fún Allah subhanahu wa ta'ala ọlọ́run inna anzalnahu qur'anan arabiyyan la'allakum ta'qilun inna anzalnahu qur'anan arabiyyan la'allakum ta'qilun olúwa ní tó fi ṣe léyìí tó fi sọ tó fi sọ kùránì kalẹ̀ pẹ̀lú èdè lárọ́wá ní pé àgbọ́yé wa ní sáré torí ká lè lọ yé ni ká mọ́ sáàtì sọ yé torí pé téèyàn bá gbọ́ èdè ní tó bá gbọ́ lára yóò gba ìgbé lára ló pàfẹ́kì èdè tó wá pàfẹ́kì ju yẹn tó yẹ pé téèyàn bá ti kọ nǹkan nǹkan yẹn ń yọ sàmánà téèyàn bá gbọ́ lára tó tó gbélé nù yọ sí ọ̀rọ̀ ọlọ́run ó fi lára wa kọ àkọọ́lẹ̀ ju kó fi èdè ní ìkọ́ lẹ̀ lọ torí pé lábáwá ní àwọn ẹwà tí ń bẹ fún tí ò sí fáwọn èdè mi lábáwá wá ní ká sọ̀rọ̀ ẹ ká sọ̀rọ̀ ẹ ọ̀kan ó wá mú àwọn oríṣiríṣi àǹfààní ní ìjọ ẹgbẹ́ jẹba ní ìwọ́nà lọ sọ ní olóòtú pé bẹ́ẹ̀ nínú tí mo gbà lérò yìí bí ó bá tẹ̀ jáde ní ọ̀rọ̀ àwọn ti jáde bẹ̀ ó mọ̀ ó tó bá mọ̀ jáde mẹ́ èyí ń ní ọlọ́ọ̀bà láà tó wà ní sọ àrùn ọ̀hánì olúwa ní nahnu naqussu alayka ahsana al-qasas bima awhayna نحن نقص عليك أحسن القصص بما أوحينا بما أوحينا إليك هذا القرآن وإن كنت كنت من قبله لمن الغافلين Olúwa òun ni ọwá sọ Al-Qur'an dáwọn lọ bá níbi pé àwọn ìdájọ́ tó ń fi ń pa wá láṣẹ èyí tó ń pọ̀ fún wa èyí tó fi ń pa wá láṣẹ wa ó bá tẹ̀ máa sọ̀tàn náà fún wa ní Mákà inú àwọn àtàtọ́lọ́ wa sọ fún fún ọ̀nìta níbi Yusuf alayhi salatu salam ọlọ́ni nahnu naqussu alayka ahsana al-qasas نحن نقص عليك أحسن القصص بما أوحينا inú tí bàbá wa ìfẹ̀tẹ́nìyà rahmatullah alayhi inú táwọn sọ òun ni pé ahsana al-qasas òun ni alkọ́sọ̀ wọ́n ní kò tẹ̀lé ọgbẹ́ mọ́sílá wá àmọ́ ìtumọ̀ mọ̀fóòlù ni òun ni tí wọ́n pa tí wọ́n pa iná ni èyí tó wọ́n máa wá àwọn ọ̀sán tí wọ́n máa ń pa èyí tó dáa jùlọ ń bẹ̀ òun lọ́rọ̀ wọn bá pa nínú rẹ̀ ní نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala àwọn tó dáa jùlọ nínú táwọn èèyàn máa pa. Àtàlà ìlànà àwọn máa parọ́, ó lè máa pè Kéèké àlọ́ tí wọ́n máa ń pa fún àwọn ẹnìkan àwọn onígbẹ̀ síra lágbàwọn ikọ́ àgbákò ní wọ́n kọ sílẹ̀ ìrọ́ tàǹtàǹtà wọ́n pè ní ní èyí táwọn èèyàn lọ dá àdáparọ́ táwọn ní ikọ́ lọ rẹpẹtẹ pẹ̀lú pé abdullahi mubarak ó ní Bàkọ́ọ́lá mọ́ sha máa ṣáá. Tí ìbá ṣe ìsináàdù ni, ẹni ọba máa tó bá wù ní. Àmọ́ bìrì ìsináà, àwọn àfóòfin ń tó sọnù jáde nínú ọ̀tà. Ó fi wà ń tó sọnù jáde nínú tí ẹ máa pè ní ní tí ó fi tiẹ̀ sí àti tí ó fi tiẹ̀ níbi èyí tó wá dáa jùlọ làwọn apá fọ́ ọ kìí ṣe àgbélẹ̀rọ kọ́dà àwọn tí wọ́n ń sọ tó dáa náà ẹ̀rí Quran ìtàn tó mú wá òun tó tó dáa jùlọ tí yọba ní ìtàn tó dáa kò sí ìtàn dáa tó ìtàn àti Quran ẹ̀rí ọlọ́ni bima awhayna ilayka hadha al-Quran. bima awhayna ilayka hadha al-Quran alùkùránì yìí ìṣẹ́ta pàṣípẹ́ kò sí sàtọ̀dàtò torí náà kọ́ èyí tó gùn ní ti sóràtù Yúsúf èyí tó kéré ní ti àwọn ìtàn tẹ́sọ̀tọ̀ àǹbíyà àwọn àtàwọn ànẹ́bí ọlọ́ọ̀bà mi gbogbo àwọn èèyàn náà à kò sí sọ̀dàtò ìtàn alùkùránì kẹrin àwọn tó ké àwọn tó dá àwọn tó kò yẹn àtàwọn tó kéré gbogbo èèyàn yán ó ní èrògbà ó lẹ̀ ní ìdí dada. àìsíbẹ̀ tọ́yí ọlọ́ni wà ní ìdàmínà wà ní

afábùlàbìn ma bá mi máa àǹfàní wà lẹ́yọ kọ̀ọ̀kan láti di alfawaidu at-tarbawiyya fi qawlihi ta'ala wọ́n ni bẹ nínú ọ̀rọ̀ ọlọ́ọ̀bá tọ́lọ́ sọ pé inna anzalnahu qur'anan arabiyya la'allakum ta'qilun إشارة إلى ضرورة العلم بمآل الكتاب العزيز. wọ́n ní ìgbẹ̀nú àyàtà sọ̀kalẹ̀ wípé kẹ́lì bá àtàǹfààní kẹ́lì bá àgbọ́ yé dáàbí sọ kùránì kalẹ̀ ní lábáwá ní gíní kẹ́lì bá àgbọ́ yé láìlẹ́mùtàkùlú láìlẹ́mùtàkùlú láìlẹ́mùtàkùlú kẹ́lì gbọ́ yé ni ó ní ìwọ̀n bẹ́ẹ̀lẹ̀ ìtọ́ni igi ọ̀ràn èèyàn ní káàmà sí kùránì sọ ẹni ìjọ kàrí igi ìjẹ́ ọ̀ràn èèyàn ọ̀nàmbà fẹ́kọ́ nọmbà tú láti nọmbà tá a gbọdọ̀ mọ̀ ní pé à ní tí kùránì dalé rí la'allakum ta'qilun ní pé inna anzalnahu qur'anan arabiyyan la'allakum ta'qilun à wọ́n tí kùránì bẹ̀ wájú ẹ̀ wọ́n gẹ́gẹ́ bí student of knowledge wọ́n gẹ́gẹ́ bí àfá wọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí la'allakum taqilun ay taqiluna al-Qur'an tafhamuna al-Qur'an tafhamuna al-Qur'an wa tafqahuna al-Qur'an kẹ́gbọ́ yé ni ìjọ gbogbo kan wà lọ́dọ̀ yín lásán àtúrú afẹ́ká gbọ́ yé ló fi sọ kalẹ̀ pẹ̀lú èdè lára wọ́n tó wájẹ́ tó علوم التفسير تفسير أه؟ حتى أه؟ مصطلح الحديث تربي حديث وتو القرآن الكريم باتنا أو آيات الأحكام tó gbọ́ wá bókù mọ àwọn ìmọ̀ tó sọ tó rọ kí sáàlùkù ánìkẹrìn rẹ̀ dáadẹ́kùn tààkìlú olùwàbẹ́ta gbọ́ yé ẹ ọwá dọ̀ràn èèyàn fáwọn náà ta gbọ́ yé ìwọ tó pe alùkùránì mọ́ra rí pé à ah, tẹ́bá ní kí ni ìwé ẹ̀sìn mi alùkùránì ni àlàáńtàtàfà mú àlàáńtàtàfà tó gbọ́ yé ẹ bóòlù ṣe gbọ́ yé agbọ̀rọ̀mọ̀gbìnrin lórí ẹ̀ أنه سبحانه أنه ká lè ṣe làákà ìfi ká lè gbọ́ yín ni wàlàáfù láàrẹ fóònù ilẹ̀ máa ní ìlú àmì làákà yìí ní o lè máa bẹ àdìkọ̀lú ká ní ṣe kí o mọ ìfúnmọ́ rẹ̀ tí ó nímọ̀ nípa àwọn ìtumọ̀ al قال الله تعالى tàbá ní pé káàkiri wo àwọn àǹfààní ní káàkiri ẹni agbọ̀rọ̀ tí ní ààrin tó ṣe pàtàkì fún wa nínú àáyà tá a yẹn òun ní pé ká ọ̀ràn yẹn ní ká ha náà káfẹ̀ fún kọ́ra wa lérí ẹ̀ ká fi ríra wa ká ti tẹ́tọ̀ lérí fún wa ọwá tó wá ní àwọn àǹfààní tó kó mọ̀ sínú àti àwọn nǹkan ó ní wọ́n wá gbé láti bẹ̀rẹ̀ pé àyà bẹ̀rẹ̀ pé àìsìláàmọ́ àtíríkà àyà àtíríkì dájú mọ̀bí ìnàmà wùsùkà al-Qur'an bí kawnihi mubina wọ́n ròyìn al-Qur'an gbà ìgbé ìdánilágara ni kùránì jẹ́ tó tún jẹ ní pálí rẹ̀ jẹ́ àwọn ẹ̀sọ́ bẹ̀ kùránì agbogbo ayé láyà وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله ah tó bá jọ pé ẹ bá ń dá ọ wípé kìí ṣòdodo ní kura ọyá ẹmúrú ẹwà kódà gbogbo yìí ó tún challenge ọmọ ènìyàn ó tún challenge àdìjànú so mo jesus ó wá dání lágara pé ó wá àdúgbò ti challenge yẹn tó kò sẹ́ni kankan tó wá di èyí sọ gbọ́dá nígbà tí kòrò ní wíbáyọ̀ dá wà náà ṣe báyìí gbogbo àwọn ọ̀tá tí wọ́n pọ̀ jọ rẹ lọ. ètò aṣọ aláìmọ̀kan ni wọ́n onímọ̀ tó ni wọ́n ṣèṣì ṣèṣì ṣèṣì dára ni wọ́n láti ju ayé àwọn ògbóǹtarìgì inú wọn ṣe eré àwọn tí wọ́n kàn yìí. ọlọ́run bá pè é ní kíni o ìgbé kó ṣàlejò gba ìbéèrè rẹ̀ òun jẹ́ mọ̀ ọ́

ẹ̀mí ẹni tí ò sí náà kọ́mọ́ balẹ̀ pé òdodo kan gbẹ tọ́lọ ń sọ̀kalẹ̀ ọgbàgbọ́ ọ̀rọ̀ náà wàhálà tún bàjínà tún lè sallallahu alayhi wa sallam àwọn àyà ni ó tún jẹ́ àmì loje láti sánmà ìlà alẹ́nàbí ìlà muhammadu sallallahu alaihi wa sallam wá sọ́dọ̀ jibril jibril ló sọ kalẹ̀ fún anẹ́bí anẹ́bí lọ́lọ́wọ́ bá fi sàmì fún ló fi ṣe àrífẹ́ mọ̀ fún sallallahu alaihi wa sallam ojúkọ́nà àkọ́kọ́ nìyẹn náà الثاني وديكونا كيجي الله بين كتاب المبين tọ́lọ̀ ọ̀ní alìkìtàbù ni mo bí ìtọ́lọ̀ ń pe kòránì ọ̀hún aléwu bá jẹ́nà sí alìkúdà wà wòṣà ọlọ́run ọba ó sàlàyé yékéyéké ìmọ̀nà ìtọ́nisọ́nà olúwa sàlàyé sínú alìkòránì kẹrì agbérire wàlhàlálà wàlhàwà ọlọ́run ọba sàlàyé nǹkan àláàlì ó sàlàyé sílẹ̀ nǹkan àrámù ó sàlàyé sílẹ̀ wàlámà bùjì náà táàdì ìlàṣíyá òkì nígbà wọn sọ́lá gbogbo àwọn kan wọ̀nyí kàánà bẹ́ẹ̀ kàánà kìtàbù mùbí náà táàdì ìlàṣíyá torí àwọn nǹkan yìí ọ̀nà mà ní ìtọ́nitọ́nà ní nǹkan aláàlì ní nǹkan àrámù ní gbọ́n sàlàyé gbogbo ní tó jòrìrì fún wa ní tó jòrì gbogbo fún wa wọ́n ti sàlàyé rẹ̀ ẹni torí délé lọ́fẹ́jẹ́ káàlì kìtàbù mùbínà lè abúláṣà ọwá jẹ́ síra tó kẹ́ tí ó yéyékéyéké nítorí àwọn kan náà àtẹ́rẹ́ ojúpọ̀nà kẹta aláwò wíyílẹ̀ sí ìkọ́sọ̀sọ̀ awwali ibẹ̀ náà ni ní òtíra yìí wọ́n sàlàyé síbẹ̀ àwọn ènìyàn àkọ́kọ́ náà wàṣúrí hàbí bẹ́ẹ̀ náà ni wọ́n sàlàyé èsì sí àwọn tó ti lọ wọ́n sàlàyé sílẹ̀ lórí jẹ́ kìtàbù nìyí àwọn tó ti síwájú gbígbà tí àwọn bá lógbà ní àkọsílẹ̀ yẹn ò jẹ́ kí wọ́n kú làǹrà àníbi Yusuf alayhi salam sábẹ́mi nínú ìbọn tán lẹ́yìn ẹ bá rò pé nìkan tó yẹ kó sẹ̀mí ní sẹ́ńtírì tó jìnnà sí sí bá tó wọnú ẹ tí bá ń sàlà yá níbi Ibrahim kò jìnà sí wàrà náà tọ̀ tí bá ń sàlà yá níbi náà amọ̀rò pé bí ẹni kan tó ló ìṣẹ̀ní láwọn ọdún kan tó jìnà ni kí ló fà á tó ní pé wọ́n ti sàlàyé wọn sínú àrùkọ àn tó bí ajẹ́ pé kìtáàbù mòbí ọ̀rọ̀ òjé tí àwọn tó ti síwájú òjúkọ́rọ̀ wọn rújú fún wa ara tó fi jẹ́ alìkìtáàbù قول الله تعالى ولو بطل إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون هذه كتابة وتما àti níbi ayé àkọ́kọ́ àìsìtáàbù mòbí wọ́n mú ojúkọ́ ìnà bí mẹ́ta wá wọ́n sàlàyé sínú Al-Qur'an Al-Karim ojúkọ́ ìnà kejì ní ẹ̀dùn jẹ́ àìsìtáàbù mòbí wọ́n sàlàyé sínú Al-Qur'an Al-Karim ìmọ̀nà ìtọ́nisọ́nà àláàlì àti kan àrámù nítorí wa nífẹ̀ẹ́ sí tí ò nífẹ̀ẹ́ sí torí ìdí yìí ló jẹ́ alìkìtàbù ìmùdí òrújú wọ ọba bẹ́ nìna tó dáa tó láti gbá kùránì mọ́ ẹjọ́ bá sọnù kíákíá lọ́mọ rí ìwọ tó fẹ́ mọ̀nà náà kíákíá lọ́mọ mọ̀nà ẹlẹ́ẹ̀kẹta anáwó bùjì náà ti fi kísọ̀tọ̀lá àwàlì àwọn ìtàn àwọn ẹni tó ti síwájú lọ wọ́n sọ síbẹ̀ ìfésí wọn wọ́n sọ síbẹ̀ lórí jẹ́ pé alìkìtà ààbò káwa lọ sí ẹlẹ́kejì nínú tí wọ́n mú tí wọ́n fẹ́ fa ìmọ̀ níbi àyà kejì náà inna anzalnahu qur'anan arabiyyan la'allakum ta'qilun هذه الآية تدل على أن اللسان العربي أفضل الألسنة وني آية ينتق عليك أحسب ويجي أفضل الألسنة èdè tí ó dákọ́ jù òun lè dè tó kẹ́ẹ̀lì náà wà àwùsá òhà wà àfọwọ́mùhà wà àdálùhà òun ní èdè tó kẹnu èdè tó gbóore lọ tí ó sí wíwọ́ kankan mẹ́ ìyáńnà nílẹ̀ mọ̀kọ́sọ̀rí ànà lọ́kọ̀ orí wọ́n ní inú nǹkan tí a ti wọ́n ti fi rinlẹ̀ wà ní nǹkan kìtọ́ rẹ̀ kọ́ òun wọ́n ní dájájú ọ̀rọ̀ ẹ́ wà ìfúsọ̀ bí kìtọ́ bí i kọ̀wùn wà ìfúsọ̀ bí kìtọ́ bí i kọ̀wùn wọ́n ní kí wọ́n bá wájọ pé ọ̀rọ̀ ní tàbá dáwọn àjọ kan sàlẹ́sà pẹ̀lú báwọn là ń bá wí ẹ̀kúnnù ẹ́mẹ́n ìmẹ̀n annalqaw dájú ọ̀rọ̀ yakunu amin lima siwahum wa in khussa bi khitabihi qawl ọ̀rọ̀ ẹ́ a máa tẹ́ general speech ẹ́ kódà kájọ pé a ti ẹjọ́ kan la ń bá rí yóò kárí àwọn tí è ṣe ìjọ yẹn náà náà tàbá mú ìjọba ń bá sọ̀rọ̀ ọ̀rọ̀ pé àwa la sọ ìtàn tó dáa jùlọ fún rẹ̀ ànẹ́bì àbí ìjúmlẹ̀ tẹ̀tẹ̀lẹ́tẹ̀ ní ìjúmlẹ̀ tí inna anzalnahu qur'anan arabiyya wọ́n ní eléyìí òun ní òdìdí ọ̀rọ̀ kan tí a òdìdí ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ tọ́lọ̀ sọ pé qur'ani o a sọ pẹ̀lú èdè Lárúbáwá òdìdí kan tó lọ pé tààtúmú yọ mẹ́fẹ́ láàrin náà fún sọ àríkà asan al-qasas Kùránì náà ni asan al-qasas ìtàjí bẹ́ẹ̀bẹ̀ òun ló dá jùlọ ọlọ́run àti pé iná ìtẹ̀náwó Kùránì àrọ̀bíyà la'allakum taqilun torí tààtú tí tó dá jùlọ ní ṣe la'allakum wọ́n ni nǹkan tí ẹ́ manzila ti bada lè ìṣìmá ìṣìmá òun ní pé ọ wà nípò ẹ́ nǹkan tí wọ́n fi generalize gbogbo tí kùránì gbé wá àṣà nǹkan tó bá tó wájọ pé kùránì wá jẹ́ àṣà ní dáadáfún tàkìrù àti ńlárọ́wá èdè lárọ́ lọ́lọ́ fi sọ tẹ́lẹ̀ bá gbóyé لأن أحسن القصص مما يشتمل عليه إنزال القرآن فكون القصص من عند الله يتنزل منزلة للشمال من دون التعجيل من ذلك من عند الله tọ́ gbogbo àwọn nǹkan tó sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba yìí ọlọ́run fẹ́ kó sínú pé ètò dáa ni èdè lárúbáwá ni kí ni ìtẹ́wà ìtàwọn àwọn alọ́dọ̀ yìí ta fi ṣe ogun ilé ìbẹ́ tẹ́lẹ̀ bá gbọ́ nínú náà ọ̀pọ̀ olùkú وقوله بما أوحينا إليك هذا القرآن نعم يتضمن رابطا بين جملة البدل وجملة المبدل منها àti èyí tí ọ̀rọ̀ tí ń ṣe dédé ara wọn ipé nahnu naqussu alayka ahsana al-qasas wa in kuntum min qabli eh, lamina eh, lamina wa in kuntum min qablihi lamina al-ghafilin نعم نحن نقص عليك أحسن القصص بما أوحينا نعم. بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله وإن كنت من قبله لمن الغافلين wọ́n ní gbogbo ẹ̀ ó tún papọ̀ mọ́ra wọn ni gbogbo e nǹkan tọ́lọ́wọ́ bá Allah fún àtàlàfẹ́ kó yíwa bẹ́ẹ̀lẹ̀ náà قال الله تعالى إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون وذلك لأن لغة العرب أفصل اللغات وأبينها وأوسعها wọ́n ní eléyìí ń tọ́ka pé èdè Lárúbáwá òun ló dáńtọ́ jù ló dá lámọ́ jù òun ló kẹ́ẹ̀jù òun وأكثرها تعدية للمعاني التي تقوم به بالنفوس wọ́n ní òun náà lọ́pọ̀ ju tí máa mú ìtumọ̀ tí ní máa ń gbẹ̀mí ruwa náà فلهذا أنزل أشرف الكتب بأشرف اللغات torí أنزل أشرف الكتب wọ́n sọ kalẹ̀ èyí tó dáa jù nínú tírà wọ́n èdè tó dáa jùlọ ní gbogbo èdè ni wọ́n fi sọ tó dáa jùlọ nínú inú tíra kalẹ̀ èdè tó gba ìjùlọ wọ́n fi sọ ìtó gba ìjùlọ nínú tíra wọn fi sọ kalẹ̀ náà alẹ́ àṣírọ́ bí rúrúsù wọ́n wá sọ kalẹ̀ fẹ́ni tó gba ìjùlọ nínú àwọn òjíṣẹ́ ìsìfẹ́rọ̀ ti àṣírọ́ bí màláíkà pẹ̀lú lílọ bíbọ̀ ẹni ó gba ìjù tó ní ìjù nínú àwọn màláíkà tani Jibril wáṣọ wàkẹ́rẹ́ a o tún pin síbẹ̀ ọlọ́run wá sọ kalẹ̀ ní ààyè tó fi ń gba ìjùlọ lórí ilẹ̀ ayé òun ni mọ́kàtọ̀ mọ̀kàránà wàbdúríà ìzáàlù fi aṣọ́rin ṣòro ìsànà kọ́dá nígbà wọ́n bẹ̀rẹ̀ sí sọ fún ọba sọ kalẹ̀ lórí ẹni tó gba ìjùlọ́nú àwọn òjíṣẹ́ ọwá sọ kalẹ̀ pẹ̀lú ẹni tó gba ìjùlọ́nú ọwá sọ

ọlọ́ni la'allakum taqilun a ní tàbí sọ kùrán kalẹ̀ pé inna anzalnahu qur'anan arabiyyan la'allakum taqilun kẹ́lì bá gbóyí láti ti fi lábá sọ kàjì ó dẹ̀ bẹ̀dọ̀ lá alhamdulillah ذكر الله سبحانه وتعالى أنه يقص على رسوله أحسن القصص في هذا الكتاب وني الله الله سبحانه وتعالى أسر في ọlọ́ọ̀bà bá fánà tààrà ọ ثم ذكر هذه القصة وبسطها wọ́n wàzákà wọn máa jáwọ́ bí ìhà ọlọ́run ọba wa ń sọ tó ṣẹlẹ̀ nínú àwọn àkànyé fàwọ́lì wọn bí dáríkà náà kì sọ́tún ta mẹ́tún kàmílà tún àṣàlẹ̀ ó wá sàfihàn pé ìtàn tó pé ni ẹni òyòwù tó bá wá fẹ́ kọ̀mpútì ẹ̀ àbọ́fẹ́ kó dáa ọwá lọ mú àwọn ìṣẹ̀lì yájúwá alẹ́dìlá yóò rọ fúláhà sánádún wà láàánáà kìlùn àwọn ìṣẹ̀lì yájúta kẹmọ àwọn tó gbé sánádìwá fún tó kò sí kò sí ṣe kò sí kárẹ́ tó gbà wá gidi wà gílẹ́bù ẹ̀kẹ́sì kan tẹ́ bá jù bẹ́ẹ̀ kásìlọ̀n yúrọ́ ni náà mùsùlùmí ìpùn àlọ́mà ọba ń sọ̀rọ̀ lérí ọlọ́run ní tọ́lọ́wọ́n bọ̀ sọ wà mọ́kùnrin ní ṣe ń yẹ láwọ ànáwò náà wọ́n rò ìgbé tí ọlọ́run sọ ó dínkù àwọn fẹ́ kọ̀m̀pútì ẹ̀ pẹ̀lú rọ tí wọ́n wà tó náà nítorí tó ń tó wà á tún kàlí sánẹ́dì tó lálàáṣá lọ́dọ̀ ànẹ́bì à ìtàwọn àfáàjì ní tún ojútú ẹ torí irọ́ àlọ́ àpamọ̀ ìtàwọn ìṣẹ̀lìyà tí wọ́n kọ́ kàfìsílẹ̀ náà sàyìn na sàbà àyífẹ́ hàbí sọ́wà wọ́n ni sẹ́bà كثير من التفاسير من الأكاذيب والأمور الشنيعة تتبعوا سورة يوسف أكون fáwọn tafasir nínú àkàbí wàlùmúrù ṣẹ̀níà wàlùmúrù ṣẹ̀níà tí múná pẹ́bà àwọn ọ̀rọ̀ tí ó dá ọ̀rọ̀ jákùjákùn jágbàjágbà àwọn kan kó wá kọ́lẹ̀ àwọn ẹni ó ti fíìmù ó ní ìtẹ̀síkà yíṣù ilé yìí ń kọ́ra sọ náà ìmọ̀ àkọ̀sọ́ Allahu ta'ala bi shay'in kathir wọ́n takùn tọ́lọ́wọ́ bá sọ lọ́pọ̀lọpọ̀ náà fàárẹ̀ làbẹ̀ àyẹ̀ fàmà àlìlá ìmọ̀ àpọ̀sọ̀ wọ́n ní ọgbọ́n ọgbọ́n padà fẹ́rú òun náà ni ọgbọ́n tọ́lọ́wọ́ bá sọ yé wàyádà àmì àti wàyádà àti tó bá yàtọ̀ sí tọ́lọ́wọ́ sọ gbogbo èjì sílẹ̀ nílẹ̀ aléìsà ní nàbí sallallahu alayhi wa sallam yóò ń pa ní kí wọ́n gbà wá látọ̀dọ̀ ànẹ́bí ẹ má fi wọlé o náà ذكر الله الأقاصيص الأنبياء في القرآن أعلم صوت عن جلال من القرآن وكررها بمعنى واحد في وجوه مختلفة أني يلوم أصول رشيشي أي بيورشيشي لولون تصاب بألفاظ متبينة على درجات البلاغة wọ́n ní oríṣiríṣi gbólóhùn lọ́lọ́run náà tó tó gbólóhùn tí ọjọ́ra wọn ẹ́ ọlọ́run ló

àbáwọn sàánẹ́bì Musa àọkọ̀ jàǹtìrẹ rẹ̀ tẹba rínú bá kọ́ra tẹ́tùrú onúrà alìmọ̀rán ẹ̀sùn rí tẹ́tùn wónú gomi ẹ̀sùn rí tẹ́tùn wónú gomi ẹ̀sùn rí ọ̀rọ̀ ìtàn Musa sí fìràúnù ẹ̀rì rẹ̀ pẹ́tẹ́ tẹ́tùn wónú Yunus tẹ́bá wò bí sùràtù Yunus ẹbá pẹ́tẹ́ wónú sùràtù ẹ̀tù bá mẹ́rẹ̀ pẹ́tẹ́ ìtànẹ́bì Muhammad sallallahu alaihi wasallam oríṣiríṣi sùràtù àmọ́lọ́run ò sí ìtànẹ́bì Yunus bẹ́ẹ̀ ńdọ́lọ́n ti bá ní Yusuf ní pé túrátù Yusuf nìkan lọ́lọ́n ti nà ìtàn rẹ̀ gan akálàṣẹ ọkàn lè dákọ rẹ̀ nínú súrà ní àmọ́kọ̀ sọ ìtàn rẹ̀ níbi nínú súrà ní súrátù Yusuf Yusuf ẹni tó sàtakò ẹ́ kò lágbára lérí ó sàtakò lórí nǹkan tí wọ́n ò rí bídà àti kẹtí wọ́n rí bí wọlé ìjá bímọ̀ tààmì ẹ̀rí tẹ́rí ìdánilágara hmm? ó ń bẹ nínú Al-Qur'an ọlọ́run ti dá gbogbo àwọn ẹni yóò jẹ́ fún ọlọ́run dá wọn lágara ọlọ́run jẹ́ fi wọn rọwọ́ mú ọlọ́run jẹ́ fi wọn rọwọ́ ọwọ́ orí fún orí orí ọlọ́ba Allah subhanahu ó mú àwọn àrísẹ́mà nínú a kò ṣerú rẹ̀ nínú ó ti Quran ó ti ní kitabul mubin ó ti àwọn ayá rẹ̀ kitabul mubin ó ti alukuran ahsana qasas eléyìí ó tún wá ṣe ní nǹkan tí ó jẹ́ enlightenment ńlá fáànidà Muhammad sallallahu tàwárí àkáwà tó síde inú tàbí síde òun ní ibi ayẹlẹ́ẹ̀kẹ́ ni tí Allah subhanahu wa ta'ala ìdí sọ pé ìtọ́lá Yusuf lè àbíyí ya abàtì إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر والشمس والقمر رأيتهم لي ساجدين الله سبحانه وتعالى أصفوا عن ابن باي عن أبي يوسف إذي النبي صلى الله عليه وسلم تبني الكريم بن كريم بن كريم بن قليل قليل الله Ike ẹni àpọ́nlé, ọmọ ẹni àpọ́nlé, ọmọ ẹni àpọ́nlé, ẹ́ òun ni ànàbì Yusuf, èyí ò ní pé Yusuf bọ̀nà Yaqub, bọ̀nà Ishaq, ẹ́ bọ̀nà Ibrahim. Ànábì Yusuf nàbíjìn ibn nàbíjìn ibn nàbíjìn ibn nàbíjìn àwọn ànábì ọlọ́run bá mẹ́rin jẹ́ tó tẹ̀lé ra wọn òun náà ni ànábì Yusuf ọjọ́mọ fún Yaakó Yaakó jọmọ fún Ishaq Ishaq jọmọ fún Ibrahim ẹni àpọ́nlé ni ànábì Yusuf alayhi salatu wassalam ẹni tí ànábì sallallahu alayhi wasallam tó ròyìn pẹ̀lú pé alkarim ibn alkarim ibn alkarim ibn alkarim òun ni àníbà Muhammad sallallahu alaihi wasallam ó sọ pé ẹni tó jẹ́ ní àpẹẹlẹ̀ yìí òun náà ni Yusuf ti ẹni àpẹẹlẹ̀ mẹ́rin ẹ wo tó fi ròyìn wọn òun náà ni ìjẹ́ ni ọlọ́run ìsúnmọ́ ọlọ́run ọba ló fi jẹ́ ẹni àpẹẹlẹ̀ jùlọ torí pé inna akramakum indallahi atqakum nínú àwọn atkonas ẹ àbíyá àwọn inú àwọn ẹni tó jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba jùlọ òun ni àwọn ànábì ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọwá sọ pé ìsọ́lá Yusuf lè lè àbílì ya abad inni إني رأيت أحد عشر كوكبا النبي يوسف عليه السلام أفو لطعن ìdí tí wàhálà ti dé sí lọ́rùn ìdí tí wàhálà ti dé sí lọ́rùn òun ní pé lánàá asàlàyé ipé ànẹ̀bí Yusuf ó lálà adẹ̀mẹ̀ ń pé fámílì yẹn jí tí ń tóbò yẹn kí ni o àwọn àníbí ọlọ́run ọba ni gẹ́bí kí a ní àgbà skọ́là kan kó rún tún bí àgbà skọ́là ní ìkọ́yọ pé skọ́là yẹn wá lọ wá lọ wá lọ ẹbí tí ń gbà tó bá ti di ẹlẹ́ẹ̀kẹ́rin skọ́là yẹn ó ti máa rí pé àwọn sheikh wa gbà sheikh alwalid sheikh shuyukhina sheikh walidina tọ́rọ pé yóò ti máa pé gbígbà ìdílé yẹn okun kẹ́kẹ́ ni tó bá níbi Yusuf alayhi salam ọwà lálà aláwòlọ́lá ó sọ fún bàbá rẹ̀ nígbé ya abàtì inni ra'aytu ahada ashara kawkaban والشمس والقمر رأيتهم لي ساجدين يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر والشمس والقمر رأيتهم لي ساجدين ó ní mo rí àmọ́lá lójú oorun aláti mo rí ní pé mo rí àwọn 11 stars والشمس والقمر wọ́n rí oorun àtòṣùpá ẹ máa rí pé àwọn àràwọ̀ torí bó jìnà sí wa wọ́n kéré àmọ́ nínú àwọn tó tóbi jù nínú táà máa ń rí táwà fojú rí àsọ pé hakẹ́kọ̀tà bó ṣe rí gangan nínú àwọn táwà máa ń fojú rí tó tóbi lọ́dọ̀ wa oòrùn àtòsùpáni àwọn stars àwọn oúnjẹ kéékèèké nítorí pé wọ́n jìnà sí wa àmọ́ ìbá rí wọn àwọn èyí tààrí tó tóbi wọ́n bá lè kó kéré sí ìtò tó ń kéré lójú wa ń torí jíjìnà sí wa ọwọ́ ni mo rí àwọn òṣùpá mo rí àwọn stars àwọn ìràwọ̀ mọ́kànlá mo wá rí oòrùn àtòṣùpá rọ̀ àìtùhún bí ìtàjìdì mo rí wọn àà ah, wọ́n á forí kanlẹ̀ fún mi wọ́n wúlẹ̀ fún mi. Ìta níbi ẹ̀ yóò só tó ń rí nì. Àmọ́ eléyìí tí ó ṣẹlẹ̀ yìí, Ọlọ́run bá fẹ́ mú àdánwò wá. Ìní máa ń sọ fáwọn tádánwò bàbá. Ipé ẹni tó lò gbé sáyé rẹ̀ lọ, níjọ́ tó bí ẹ̀ níta ń gbádùn gbogbo ẹ̀kọ́ tí ń kọ́ níkẹta ń ká nírọ̀rùn ń wọlé nírọ̀rùn ìgbésí ayé òfin máa ẹ̀sìn ọfẹ́ sí lọ́wọ́ kẹta ń sin lọ́wọ́ bá ọfẹ́ náà ń rí náà ọfẹ́ sí lọ́wọ́ ń rí sí èso oríbi dàmú ẹ̀ ní oríbi dàmú ẹ̀ ọwá lo ogbó láìsọ wá sọ sí ẹ̀dàkùn ìṣòro kan sí ìṣòro kan gbogbo àwọn ìṣòro tí ó lè mú ìpèníjà wá tí ọjọ́ pé tó bá tẹ̀lẹ̀ sí ẹlòmíì kò ní kí ló wá ṣe ó wá rí sí ó wá sọ̀tì ó wá dìjà gbogbo ẹni tádọ̀ pa tí ìbájọ́ pẹ́ ní tí ń fi ìgbàgbọ́ gbé yóò rò kó ti sá fóun ọ̀dà pé ìgbéyàwó ti máa dúró lọ ni ọ́dà kó kò lè dá fáwọn láyé ọ́dà pé ọ́dà kó sì lọ́lọ́n kọ fáwọn ọ́dà tó ìjà fúlẹ̀ ní èdè tí ń sí lè yọ máa rò sáńgbà ìlẹ̀ tó ti bú ṣokò wẹ́ kádàrọ́ lọ́nkẹ̀ wẹ́ kádàrọ́ lọ́nkẹ̀ náà ni ọlọ́run tó tó abẹ́ sí ohun tó wá lé mọ́ ìjọba tó ṣe tiẹ̀ lára àdúgbò ṣe tiẹ̀ lọ́ba pa ọlọ́sùn wọn pa lókì àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ ọwà gbèkè gbogbo ọ̀pá àtẹ ọwọ́ agbára òdìtì ẹ̀ ẹni tí wọ́n ti wá ikú fún rẹ̀bá ti yìí ń bá ní ọdí tí wọ́n tó tẹ̀ mọ́lẹ̀ ní gbogbo ṣòro ẹgbẹ́ pé ẹ́ níbi azẹ́sí ọba tẹ̀lẹ̀ ti díẹ̀ lókùbá ìtọ́lọ́nkà mú yọ ẹni tó yẹ pé ọlọ́run padà wá sọdọ́lọ́lá sọdọ́lọ́lá ẹ̀dá kò tẹ́tàn ó dùn àjò nínú ẹni pé àwọn akọ̀tàn jẹ́ máa ń pa àwọn èèyàn lẹ́rin àbáwọn tí máa ń kọ ìtàn tí ó sọ báwọn ní kọ àwọn èèyàn lọ́gbọ́n kò sí ìkẹ̀kẹ́ táwọn náà lọ ṣe é bẹ̀ ó ti kọ́kọ́ rí bẹ́ẹ̀ nìkan ti sọ́fà ó ti jìyà ẹ̀yìn tó ló kẹ́kọ̀ọ́ ọ̀làmú ti wàhálà ó ti gbogbo iṣẹ́ ló ṣe ó tún fẹ́ gba àtàtìtì ó tún dọ́ràn ọlọ́ọ̀bọ̀ láti pele kan sí pele oríṣiríṣi ìyà tó fi kàwé ọba tó kàwé tẹ́kọ̀ bá tó ríṣẹ́ wàhálà tó bá lọ́tún ló sí ojú ọ̀tún ojú òsì ọwà padà wà rárùn sí ẹgbẹ́ àà kódà ẹlòmí lọ bá wó dáàrin wọ́n padà máa béèrè lọ́wọ́ àti ń wo ọ̀dá o mọ́mọ́ wo ẹ̀dá fún bò nígbẹ̀yìn ọ̀gbẹ́ni bí a jẹun bó ti padà rí torí ọlọ́run ọba jọ pé áhùn sanà pásà òun àrùkọ̀ ánẹ̀kẹ̀rẹ̀ نحن نقص عليك àhàn àlàkọ́tà ìtàn tó dáa jùlọ mọ́wùlẹ̀ wá lọ sí fíìmù má lọ sínú má lọ sínú àwọn eré tàgé àwọn ẹ́ àwọn eré àgbéléwò má lọ síbẹ̀ lọ sínú Al-Qur'an Al-Karim gbogbo èyí táwọn ń wá táwọn ń tẹ́lé kí wọn ẹ̀rù nígbà táwọn ń wọ́n lọ kọ́pì ìtànẹ́lẹ̀ Yusuf nínú Al-Qur'an àwọn náà wá fi nwa wọn wọ́n fi fún wọ́n fẹ́ lómi àádá níbi Yusuf ó ní pé àwọn náà wọ́n bọ́wọ́ làwọn ti tà wọ́n wá rí a rákùn ah, táwa náà bá sọ sí sọ táwa ti sí sọ táwa ti ask ah, yóò lọ wọ́n lọ kọ́pì rẹ̀ wọ́n lọ jí ẹ̀kọ́ wọ́n lọ jí ẹ̀sọ́ torí náà ń kọ́ ti kọ́ wa lẹ́kọ̀ọ́ nígbàtà níbi Yusuf lórí àwọn nǹkan yìí aláhùn gẹ́gẹ́ bí àwọn fámílì ìdílé àwọn àníbí ọlọ́run wọ́n ti mọ̀ tí ń ṣe Yusuf ọmọ lè sọ fún bàbá rẹ̀ àbáwọn ọmọ ìyá rẹ̀ gbọ́n jù lọ ibi tá àníbí ti wá àníbí Yusuf ibi tọ́lọ́run fi wá ti bàbá rẹ̀ kọ́ lẹ́kọ̀ọ́ insha Allah ta'ala àwọ̀nù ìtàn tá a fẹ́ sí lójú yẹn àwọ̀nù ìlọ́lọ́la insha Allah ta'ala láti tètè níjọ monday sorry níjọ monday ọlá ọlá kíni saturday yàmù sábà á lọ́la àwọ̀nù tẹ̀ lọ́la ọmọ òrùpé sunday ní ọ̀la kò sí lẹ́kṣọ́ láàrọ̀ la lẹ́kṣọ́ wà ní ìrọ̀lẹ́ ọ̀la yàwù súnà ok ó bá di monday lẹ́ṣọ́ wà ní ọ̀la a sì ní ọ̀la ẹ jẹ́ ká lọ pàdé ní ìyàwó súnà bákanáà ní ọ̀túnla ní àárọ̀ wọ́n mọ̀ sọ̀bí kí lẹ́ṣọ́ ti wáyé ní bíbáyà sí ní ìlòkù inshallah ta'ala tó bá di mọ́ndé àwọ̀ ọ̀run rẹ̀ inshallah ta'ala ní bẹ̀rẹ̀ wò adẹ̀mọ́ máa àǹfààní jáde mọ́ wá gbàgbé àǹfààní tá mú jáde tọ́lọ̀ fi sọ pé ìtàbùn mùbí oní alfààní mọ́gbàgbé àǹfààní tá a mú níbi àyà kejì tí ọlọ́ọ̀bà bá sọ àtàrà sọ pé náà nà kó sọ àdéka àǹfààní sọ́sọ̀ tọ́lọ́ sọ pé wà ní fún omi ọ̀bìnrin yìí ìdàgbà bọ̀ọ̀lì àǹfààní tá a mú jáde níbi àyà kejì mọ́gbàgbé ẹ̀ àǹfààní tá a mú jáde níbi àyà ẹlẹ́ẹ̀kẹta ẹ̀hẹ́ kò tó ń kó dé wà lè máa ka ìtẹ̀dàbọ̀rù pẹ̀lú kó ronú sí ìtumọ̀ tí ó bá wá yé ọ as a student of knowledge máa béèrè tàbá ti parí ẹyọ kọ̀ọ̀kan ó lè béèrè lọ́wọ́ mi ó lè béèrè lọ́wọ́ àwọn àbá àti ọ̀bẹ níkàlẹ̀ wípé ó dàgbé tí wọ́n tún bíbà kò yé mi èyí tó bá dẹ̀ yí ọ sàlámùdílà wọ́n wá gbàgbé mọ́ ìjọ tó bá kàn ọ́ náà lọ́jọ́ ọ̀la mọ̀ sí báwọn tọ́lọ́ ń bá ní ọlọ́run kó sí ọ náà lọ́dọ̀ àbúrò àyínà láti tó ìta àtọ̀ ìta àgbọ̀ yìí ọlọ́ba àkọ́jọ́ kò fi ní zana sanadu àkọ́lù sáájú orí àjà náà